nígbà tí ó ń gbé ìdánilẹ́kọ̀ọ́ kalẹ̀ níbi ètò ayẹyẹ ọdún karùndínláàádọ́ta ti ẹgbẹ́ àwọn onímọ̀ ẹ̀rọ nílẹ̀ Nàìjíríà ẹ̀ka tìlú Abẹ́òkúta, ẹni tí ó ń ṣe ààrẹ gbogbo ẹgbẹ́ onímọ̀ ẹ̀rọ lórílẹ̀ Nàìjíríà ìyẹn Ààrẹ Current Onímọ̀ Ẹ̀rọ Ali Rabiu ṣàlàyé pé ó yẹ kí a ṣe àtúnṣe sí ìlànà ètò ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ ìmọ̀ ẹ̀rọ lórílẹ̀ Nàìjíríà eléyìí tí yóò ṣèrànwọ́ láti lè máa pèsè àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ẹ̀rọ tí yóò yí nǹkan padà ní orílẹ̀-èdè nàìjíríà ó ṣàlàyé pé ìgbésẹ̀ yìí yóò mú kí àwọn ilé ẹ̀kọ́ gíga wa gbogbo láti máa pèsè àwọn akẹ́kọ̀ọ́ tí yóò tó gbangba sùn lọ́yẹ tí wọ́n yóò sì ní ẹ̀kúnrẹ́rẹ́ nípa ti iṣẹ́ tí wọ́n ń ṣe àti tí wọ́n yóò sì ní ọgbọ́n àtinúdá láti lè di akọ́ṣẹ́mọṣẹ́ kí wọ́n sì máa ṣe iṣẹ́ ní kẹ̀gbẹ́ǹkẹ̀gbẹ́ pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn káàkiri àwùjọ àgbáyé alága àjọ onímọ̀ ẹ̀rọ nílẹ̀ nàìjíríà tasiu saad gidari eléyìí tí igbákejì rẹ̀ onímọ̀ ẹ̀rọ margaret aina oguntala dojú fún àti alága àjọ onímọ̀ ẹ̀rọ ní ìpínlẹ̀ ogun ismail adetunji adenuga ni wọ́n ṣàlàyé pé ọ̀nà láti lè mú àgbéga dé bá iṣẹ́ àwọn onímọ̀ ẹ̀rọ nílẹ̀ nàìjíríà pàápàá àwọn akẹ́kọ̀ọ́ jáde onímọ̀ ẹ̀rọ nílẹ̀ nàìjíríà ni ó ṣe kókó láti lè kojú ìṣẹ̀lẹ̀ àìkójú òṣùwọ̀n tó fún àwọn onímọ̀ ẹ̀rọ àti bí àwọn kan ṣe ń lọ sí ẹ̀yìn odi láti máa ṣiṣẹ́ wọn kí wọ́n sì lè dúró sílẹ̀ nàìjíríà. ìgbẹ́jọpọ̀ náà ni wọ́n ṣe ìbọlá fún àwọn ọmọ ẹgbẹ́ yìí tí wọ́n sì tún gé àkàrà òyìnbó láti sàmì sí ayẹyẹ ọdún karùndínláàádọ́ta ti ẹgbẹ́ náà. an excellent eve. engineers congratulations nsc ọ̀dọ́ ìjọ. yẹmi dalemo ló jábọ̀ ìròyìn.